ntí afẹ́bára wa sọ òun náà ní tá à ń pè ní àlùwàlá oníyẹ̀pẹ̀ àlùwàlá oníyẹ̀pẹ̀ yìí ó tọ́ ká ṣe tábá wà nílé àbí a wà ní àjò pẹ̀lú májẹ̀mú pé kò sí omi tá a fẹ́ fi ṣàlùwàlá olómi àbí kó jẹ́ pé omi ń bẹ ṣùgbọ́n a lágbára láti lo omi yẹn bóyá àárẹ̀ kan ló ń ṣe wá ni àbí nǹkan míì ni a ní agbára láti lo omi so a máa ṣe àlùwàlá oníyẹ̀pẹ̀ àlùwàlá oníyẹ̀pẹ̀ yìí òun náà ni pé a mú ọwọ́ wa méjèèjì a fi lulẹ̀ tá bá ti fi lulẹ̀ lórí iyẹ̀pẹ̀ tó mọ́ àbí nǹkan mi tó wà nílẹ̀ tá yà ti fi lù á dẹ̀ mú ọwọ́ náà a fi bọ ojú wa a sì fi pa ọwọ́ wa méjèèjì bákan náà eléyìí a máa dúró nípò àlùwàlá olómi àbí ìwẹ̀ tí a bá ti rómi àbí tí a bá ní agbára láti lo omi omi ń bẹ ṣùgbọ́n a lágbára láti ṣe kíni láti lò ọlọ́run ọba ọba àlékè ọlá ó ṣe àlọ́lá oníyẹ̀pẹ̀ yìí ó ṣe é lófin fún ẹni tó bá ń ṣàárẹ̀ tó dẹ̀ dá lójú wípé tóun bá lo omi o àárẹ̀ òun yóò lékún sí i àbí ó ṣeé ṣe kó pẹ́ kí àárẹ̀ tó ń ṣòun yẹn kó tó jinná ẹni bẹ́ẹ̀ a máa lo àlọ́lá oníyẹ̀pẹ̀ báwo la ṣe fẹ́ mọ̀ ń pé àárẹ̀ tó ń ṣèyàn yóò pẹ́ kó tó jiná àbí ó ṣeéṣe kó máa lékún sí òun náà ni tí a bá ti mọ̀ ní àṣà pé irú àwọn àárẹ̀ báyìí o èèyàn gbọ́dọ̀ fi omi kan ara àbí kó jẹ́ pé dókítà tó jẹ́ mùsùlùmí tó jóni déédéé tó sì mọṣẹ́ dáadáa ló sọ fún un pé tó bá fi fi omi kan ara rẹ àárẹ̀ rẹ ó máa lékún sí ni o fúndìí eléyìí irú ẹni bẹ́ẹ̀ àṣelófin ọlọ́run bá ṣe lófin fún pé kó fi àlọ́àlá olómi kalẹ̀ kó má ṣe àlọ́àlá oníyẹ̀pẹ̀ bákan náà aláàárẹ̀ tó ṣe pé ní kò lè gbéra sọ́tún kò lè gbéra sósì ibi tó wà náà ló lè wà kò dẹ̀ síyàn kankan tó lè ràn án lọ́wọ́ láti mú lọ síbi tómi wà irú ẹni báyìí náà yóò máa ṣe àlọ́àlá oníyẹ̀pẹ̀ ni gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ní kò rí omi lòun náà ṣe máa máa ṣe àlùwàlá bákan náà ẹni tí ó ṣàárẹ̀ ṣùgbọ́n ó ń bẹ̀rù pé kóun má lọ ṣàárẹ̀ tóun bá lomi tàbí kóun má lọ parun àbí kí òun má lọ máa ṣe òtútù bí àsìkò tán wà àsìkò tó tútù mú gan ni tí ó sì sí tí ó fi ṣe omi kó di gbígbóná irú ẹni bẹ́ẹ̀ òun náà ó lè ṣàdàlọ́ ní yẹ̀pẹ̀ tó ń bẹ̀rù pé kóun má lọ ṣàárẹ̀ látara pé kí n tóun bá lo omi bíyá àsìkò tó tútù mú ni wọ́n wà bákan náà ọlọ́run bá ṣe é lófin fẹ́ni tó ṣe é pé ní ó mọ̀ àmọ̀ dájú pé òun máa padà ní bùkátà sómi ìwọ̀nba omi tó wà lọ́dọ̀ òun òun máa ní bùkátà sí òògbẹ ó máa máa gbọ̀n òun láìpẹ́ tóun sì lómi míì àbí ẹranko tóun ń sìn tó jẹ́ ẹranko alápọ̀nlé ẹranko abọ̀wọ̀ ó máa ní bùkátà sómi yẹn láti mu tó ṣe pé ní bá mú ó ṣeé ṣe kó òǹgbẹ yẹn pa wọ́n tàbí kán parun tàbí kí wọ́n ṣe wọ́n ní ṣùtà irú ẹni bẹ́ẹ̀ omi tó bá wà lọ́dọ̀ ẹ̀ yóò fi pamọ́ láti mu kò ní fi ṣe àlùwàlá olómi so yóò lọ ṣe àlùwàlá oníyẹ̀pẹ̀ ni àlùwàlá oníyẹ̀pẹ̀ yìí a ti sọ lẹ́ẹ̀kan pé tó bá ti fọwọ́ lulẹ̀ lẹ́ẹ̀kan ṣo ó sì fọwọ́ náà ó fi bọ ojú rẹ̀ ó sì fọwọ́ náà ó sì fi pa ọwọ́ rẹ̀ méjèèjì báyìí ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ló ṣe ṣe fún àwọn sàhábà rẹ̀ ó fi hàn wọ́n pé ó ti tó fún ẹ kò ṣe báyìí ó sì ṣe fún wọn ó fọwọ́ lulẹ̀ lẹ́yìn tó fọwọ́ lulẹ̀ tán ó sì fi atẹ́gùn sí ó fẹ́ atẹ́gùn sí ó sì fọwọ́ náà ó fi pa ojú rẹ̀ ó sì fi pa ọwọ́ rẹ̀ méjèèjì bákan náà àlàlẹ́ oníyẹ̀pẹ̀ yìí gbogbo ohun tó ń já àlọ́ àlá olómi tá a ti mọ̀ èso ni àbí nǹkan kan ni òun náà ló ń já àlọ́ àlá oníyẹ̀pẹ̀ torí pé àlọ́ oníyẹ̀pẹ̀ àfi dípò ẹ̀ ni bákan náà nínú àwọn nǹkan tó tún já àlọ́ àlá oníyẹ̀pẹ̀ òun náà ní ká omi ó ti ṣàlàyé oníyẹ̀pẹ̀ tán ó fẹ́ kírun àbó ti wà lórí irun ó wá rí omi àlọ́ oníyẹ̀pẹ̀ yẹn ti bàjẹ́ nìyẹn òun láti lọ lo omi ṣùgbọ́n tó bá yẹ pé o ti fàlà lọ níyẹ̀pẹ̀ o ti fi kírun tán o ṣe wàá rómi o ò ní dá àlùalá yẹn o ò ní tún ìrun yẹn kí wà á máa lọ tún àlùalá mi ṣe wà á tún irọ́ tó bá ti fi kírun tán o ti o ti tán nìyẹn. bákan náà ẹni tí ò lágbára láti lo omi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a sọ pé kò lágbára láti lo omi bí ó ń ṣàárẹ̀ ni àbí nǹkan kan tó wá padà ní agbára láti lo omi yẹn àlùalá oníyẹ̀pẹ̀ ti bàjẹ́ nìyẹn tó bá ti ṣàlùalá oníyẹ̀pẹ̀ tó wá padà lágbára láti lo omi tí ò lágbára láti lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àlọ́ ní ẹ̀pẹ̀ yẹn ti bàjẹ́ nìyẹn gẹ́gẹ́ bíi kí àárẹ̀ tó ń ṣe kó lọ àbí òtútù tó ń mú kó kásẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àlọ́ ní ẹ̀pẹ̀ yìí gbogbo ń tà ń fi àlọ́ lómi ṣe ìrun ni àti nọ́fìlà ni òun náà lè fi kí ni àlọ́ ní ẹ̀pẹ̀ ṣe àlè fi àlọ́ ní ẹ̀pẹ̀ kírun àlè yẹn nọ́fìlà yẹn nọ́fìlà tó bá ń wà so báyìí ló ṣe jẹ́ ọ̀rọ̀ àlọ́ ní ẹ̀pẹ̀